fọlọ́runṣọ abíọ́lá ní orúkọ àbísọ ọ̀jọ̀gbọ́n pẹ́là ẹni tí ó di ìlú mọ̀ọ́ká olókìkí ní ọdún 1970s àti 1980s gẹ́gẹ́ bí ògbóǹtarìgì òpìdán àti òṣèré orí ìtàgé ó wú àwọn aráàlú jákèjádò nàìjíríà áfíríkà yúróòpù asia àti orílẹ̀-èdè amẹ́ríkà lórí pẹ̀lú àwọn oríṣi àwòkọ́ àà idán àti eré tí ó ń ṣe léyìí tó sọ ọ́ di olókìkí ìlú mọ̀ọ́ká àti olókìkí orílẹ̀-èdè ọ̀jọ̀gbọ́n Pella gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ti mọ̀ ọ́ jẹ́ ọ̀kan lára àwọn onídán olókìkí jùlọ ní ilẹ̀ Áfíríkà léyìí tí ó mú kí àìmọye ọ̀kẹ́ èèyàn máa wo idán tí ó fẹ́ pa pẹ̀lú ọ̀pá idán rẹ̀ àti àwọn eré tó ń ṣe tí ó ń fanimọ́ra àwọn aráàlú lásán nìkan kọ́ ni idán ọ̀jọ̀gbọ́n Pella máa ń yà lẹ́nu ó máa ń ya àwọn olórí ilẹ̀ adúláwọ̀ náà lẹ́nu láwọn ọgbà kan ó ti pidán tó ya olóyè ọbáfẹ́mi awólọ́wọ̀ ààrẹ gnasingbe ẹ̀yádẹ́mà ti togo ààrẹ samuel doe ti liberia ààrẹ matthew kereku ti benin republic gan lẹ́nu lọ́dún 1954 ogun ló bẹ̀rẹ̀ sí ní pidán tí ó sì ń pidán láti ìbàdàn sí èkó àti ọ̀yọ́ ní ọdún 1959 ó mú iṣẹ́ mìíràn ṣe ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ gẹ́gẹ́ bí aṣojú gbo lẹ́yìn èyí ó di oníṣòwò paraku láti mú àwọn ọgbọ́n idán pípa rẹ̀ pọ̀ sí i ọ̀gbẹ́ni bella lọ sí iléèwé ti magical art tó wà ní India níbi tí ó ti kọ́ idán pípa fún oṣù méjìdínlógún ìfihàn idán àkọ́kọ́ rẹ̀ ló wáyé ní Federal Palace Hotel nípínlẹ̀ Èkó ní ọdún 1966 ọ̀jọ̀gbọ́n bella ni wọ́n ṣàpèjúwe ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó fi ìfẹ́ hàn púpọ̀ sí ìyàwó ọmọ ẹbí àti àwọn aládùúgbò ẹ̀ lóòótọ́ ni ó ti fẹ́ àwọn ìyàwó tó pọ̀ sẹ́yìn ṣùgbọ́n ẹni tó gbajúgbajà nínú gbogbo àwọn ìyàwó ẹ̀ ni alájà sílífà adébóyin pẹ́là àwọn kan sọ pé alájà sílífà ti nífẹ̀ẹ́ nígbà tó ṣì wà ní ilé ẹ̀kọ́ girama alájà sílífà jẹ́wọ́ pé òun ti máa ń gbóríyìn fún ọ̀jọ̀gbọ́n pẹ́là àti àwọn eré idán tó ń ṣe látẹ̀yìnwá àti pé gbogbo ògbà tí òun bá ń wo bó ṣe ń pidán ní ọkọ òun máa ń fẹ́ràn onídùn àtàtà tó kọ ìlà yìí wọ́n pàdé ní ìsẹ́yìn grammar school ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ọdún 1967 bella lọ láti lọ ṣeré ní iléèwé náà ṣùgbọ́n ẹwà tí ó wuyì tó rí lára sílífà ló gba ọkàn rẹ̀ lẹ́yìn ìpàdé yẹn wọ́n di ọ̀rẹ́ wọ́n sì ń fẹ́ra fún ọdún bíi mélòó kan kí wọ́n tó ṣègbéyàwó lọ́dún 1971 wọ́n jọ bí ọmọ márùn-ún lákòókò tí ọ̀jọ̀gbọ́n pẹ́là wà láyé ó kọ́ lady pẹ́là ní idán díẹ̀ ó sì rí dájú pé ó ní ìkẹ́kọ̀ọ́ díẹ̀ ní Michigan ìyẹn ní ìlú Amẹ́ríkà èyí ló ṣàfihàn ìdí tí wọ́n ṣe ń wà papọ̀ nígbà gbogbo ọ̀jọ̀gbọ́n pẹ́là jẹ́ bàbá dáadáa sí àwọn ọmọ rẹ̀ pẹ̀lú díẹ̀ nínú àwọn ọmọ ẹ̀ ní sàbúrì ẹni tí à ń pè ní pásítọ̀ káyọ̀dé abíọ́lá lákòókò tá a wà yìí olùṣọ́ ló ń ṣe báyìí wọ́n bí nínú oṣù kẹwàá ọdún 1960 òun náà jẹ́ òpìdán bíi bàbá rẹ̀ kí bàbá rẹ̀ tó kú òun náà di olókìkí kí ó tó fi gbogbo èrè tó ń rí nídìí iṣẹ́ òpìdán kó oríṣiríṣi obìnrin ra àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti níkẹyìn kí ó tó fi owó ọ̀hún mu oògùn olóró ọ̀jọ̀gbọ́n pẹ́lá ń gbìyànjú gbogbo agbára láti ran káyọ̀dé lọ́wọ́ nígbà tó wà láyé ó bá a ó gbé lọ kóòtù gbogbo ẹ̀ náà pàbó ló já sí. Si lẹ́yìn ọ̀rẹ̀yìn ìsàbúrì di ẹni tí ó yí padà lẹ́yìn ikú bàbá rẹ̀ àti ìdínkù ti iléeṣẹ́ idán tiẹ̀ èyí tó pè ní fantastic young pella. Níkẹ́ pella náà tún jẹ́ ọmọ ọ̀jọ̀gbọ́n pella àti alájà sílífà pella. Níkẹ́ ni ó jẹ́ olókìkí eléré orí ìtàgé thespian àti òpìdán ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2010 wọ́n fi jẹ oyè yèyà gbàṣàgà custodian and promoter of culture ní ẹ̀rìn ọ̀ṣun nítòsí òṣogbo nípínlẹ̀ ọ̀ṣun. saheed pella tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí zito jẹ́ agbẹjọ́rò tí ó ń ṣiṣẹ́ rẹ̀ ní ìlú gẹ̀ẹ́sì òun náà tún nífẹ̀ẹ́ láti tẹ̀síwájú iṣẹ́ idán pípa tí bàbá wọn ń ṣe kó tó jáde láyé ní oṣù keje ọdún 2013 ó gé ẹ̀gbọ́n rẹ̀ obìnrin níkẹ̀ẹ́ sí méjì ó jẹ́ kí ó pòórá lẹ́yìn èyí ó tún wáá dá a padà síwájú àwọn èrò tó ń pidán fún ní Port Harcourt ìpínlẹ̀ Rivers Shina Peller òun ni ó jẹ́ ẹni tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́rẹ̀ẹ́ mọ̀ mọ́ ọ̀jọ̀gbọ́n Peller Shina ni ó jẹ́ oníṣòwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà olóṣèlú ni oníléeṣẹ́ ni bákan náà ni ó ti fìgbà kan rí jẹ́ ọmọ ẹgbẹ́ iléègbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ìjókòó kẹsàn-án níbi tí ó ti ṣojú Ìsẹ́yìn Ìtẹ̀síwájú Kájọlà Ìwájọwà bí ẹnikẹ́ni bá dárúkọ pẹ́là ohun tí ó máa ń wá sí ọkàn àwọn èèyàn ní idán pípa ó jẹ́ akọ́nimọ́nìgbàgbé àti ọ̀gá àgbà tó lágbára nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ tó yàn láàyò kò ṣe àṣìṣe rí ní ìgbàkúùgbà tí wàá ti fẹ́ pidán ó jẹ́ ọ̀gá àgbà akọ́ṣẹ́mọṣẹ́ onídán nígbàkúùgbà àti ní ibikíbi jákèjádò àgbáyé pẹ́là gbé ìyàwó rẹ̀ Lady Pẹ́là sínú àpótí kan nígbà kan rí ó gé ní ìdajì láìsí ẹ̀jẹ̀ ó sì sọ di odindi ó dá padà sí ààyè ọ̀jọ̀gbọ́n pẹ́lá ti ti ìyàwó ẹ̀ sínú kọ́ńbọ́ọ̀dù kan rí ó fi ẹ̀wọ̀n dé kó má bàa tú ṣùgbọ́n nígbà tó ṣí kọ́ńbọ́ọ̀dù náà lẹ́yìn ìgbà díẹ̀ obìnrin òun mà ti pòórá nígbàkúùgbà tí pẹ́lá bá na ákáṣíìfù ẹ̀ funfun sí òkè àti ìsàlẹ̀ ẹyẹ ilé funfun kan yóò fò kúrò nínú ẹ̀ nígbàkúùgbà tí pẹ́lá bá fa àwọn àwọ̀lékè irin méjì tí àwọn apá aṣọ ṣẹ́ẹ̀tì ẹ̀ náà yóò nà wọ́n jáde á sì sọ wọ́n di òdòdó pẹ́lá tún gbé òkúta kan mì níwájú gbogbo àwọn tó ń wò ó yíjú sí àwọn òǹwòrán ó sì ya òkúta tí ó gbémì lórí pépélé níbi tí ó ti pidán pẹ̀lú iṣẹ́ idán pípa tí ó dá lójú tí kò sì sí ẹnikẹ́ni tí kò gbà á lọ́gàá yóò gun orí ìtàgé sókè á sì fi idán pípa dá àwọn aráàlú lárayá ṣùgbọ́n o àyàfi ìgbà kan ní gbọ̀ngàn orílẹ̀-èdè wa tó wà ní Èkó níbi tí ó ti ní ìjákulẹ̀ àrà ọ̀tọ̀ nígbà tí ó ń gbìyànjú láti kó okó ìyàwó ẹ̀ pọ̀ lẹ́yìn tí ó pín sí méjì ó jẹ́ kí iṣẹ́ idán pípa fanimọ́ra ó sì jẹ́ àdùn ní àwọn ọjọ́ ológo rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé láìsí àní-àní ó jẹ́ ògbóǹtarìgì òpìdán ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n pélàtù jẹ́ mùsùlùmí olùfọkànsìn tí kò pàdánù èyíkéyìí nínú ojúṣe ìsìláàmù ẹ̀ bí ó ṣe wáá da àṣà idán pọ̀ mọ́ ìgbàgbọ́ ẹ̀sìn ẹ̀ òun ni ó wúni lórí gidi gan ní ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 1997 òun ni ìròyìn tàn kálẹ̀ pé àwọn agbénipa ti pa ọ̀jọ̀gbọ́n pẹ́là tí àwọn aráàlú nífẹ̀ẹ́ sí àmọ́ o ohun tó yọni lẹ́nu ni pé ọkùnrin kan tí ó ní ẹ̀bùn idán pípa tí ó sì ń lò ní ìgbàkúùgbà tí ó bá fẹ́ lè wà ní ipò tí kò ní ní ìdáàbòbò nígbà tí ó bá nílò rẹ̀ jùlọ báwo ni ọkùnrin tó ní agbára idán bẹ́ẹ̀ ṣe lè kú lọ́wọ́ àwọn èèyàn lásánlàsàn báwo ni wọ́n ṣe lè fi àwọn ìhun ìjà olóró pa ọkùnrin kan tó ń jẹun pẹ̀lú àwọn ẹ̀dá èèyàn báwo ni ọkùnrin kan tí ó ń pàṣẹ fún àwọn ọmọ ogun àlùjọ̀nù ṣe lè kú bẹ́ẹ̀ yẹn báwo ni ọkùnrin kan tí ó mú àwọn mìíràn lọ́kàn nípasẹ̀ àwọn ìlànà idán rẹ̀ ṣe lè kú láì tiẹ̀ ní jàǹpátá rárá nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àjọ ìròyìn ilẹ̀ adúláwọ̀ èyí tí ìyàwó olóògbé pẹ́lá ṣe yáàfin sílífà pẹ̀lá ti sọ ohun tó ṣokùnfà ikú àìtọ́jọ́ ọkọ òun ó ní àwọn agbébọn tí wọn kò mọ̀ ni wọ́n yìnbọn pa ọkọ òun ní ilé rẹ̀ nígbà tí ó ń kírun lálẹ́ nígbà kan rí ọkọ òun ti fi àṣìṣe ṣàlàyé fún àwọn oníròyìn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pé àkókò kan ṣoṣo tí ó wà láìsí idán tàbí agbára lára òun òun ni ìgbà tí òun bá ń kírun ó ní agbádá tàbí jàlábíà nìkan ni òun máa ń wọ̀ kò sì sí ohun kankan lára òun bí òun bá ń kírun lọ́wọ́ ìyáàfin sílífà gbàgbọ́ pé àwọn ọ̀tá ọkọ òun eyín ọ̀jọ̀gbọ́n Pella ni wọ́n ti gbọ́ àlàyé yìí lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí wọ́n sì lò ó láti ṣe é ní ìjàmbá sílífà sọ pé àwọn apànìyàn tí ó pa lálùpàyídà náà rí i dájú pé wọ́n ń ṣe iṣẹ́ náà ní àkókò tí ó ń kírun lọ́wọ́ mo ní ìgbàgbọ́ pé ọ̀jọ̀gbọ́n Pella ti fi àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì sílẹ̀ fún gbogbo wa ọ̀kan pàtàkì nínú ẹ̀ ní lọ́ra láti fèsì ṣùgbọ́n yára láti gbọ́ ọ̀rọ̀ Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ̀yẹ fún ìkànnì Yorùbá Gidi TV. tọ́tọ̀tọ̀ tọ́tọ̀tọ̀ top farm fruits àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore